بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد إخوة الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته أرجو فون الله وبا سبحانه وتعالى تركياتي جفوا نبوة محمد صلى الله عليه وسلم abẹ́lẹ́ wọn bá kó má dáwọ́ ìkẹrẹ àti gẹ̀rẹ̀ kó má dá dúró lórí àtàwọn ará ilé ànábì àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà ànábì títí di ọjọ́ ń gbéra kìyàmà àhádìí nàbí òun ní dé etí ìgbọ́yìn lè tàmọ̀ sí ìmọ̀nà ànábì èyí tí àwọn fadilatu sheikh abu musab ibrahim bin salih aganija tí wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ ní èní òun náà ní fadlu dhikr ọlá tí ń bẹ fún kí ẹ̀ máa ṣàdíkìrì kí ẹ̀ máa rántí ọlọ́run ọba bismillah. bismillah wasalaatu wasalaamu ala nabiyina muhammad wabad ọ̀pẹ́ni fún ọlọ́run ọba àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam èyí tí a tún fẹ́ gbéyàwó láàárọ̀ yìí òun náà ni ọlá ti ń bẹ fún ìmọ̀ rántí ọlọ́run ọba àlá léyìí tí kò pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa a rí i pé gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ló láti ní bùkátà gan sí ti a fẹ́ sọ yìí ló sì gbọ́dọ̀ mọ̀ pé òun láti máa ṣe àwọn ìrántí ọlọ́run ọba pàápàá jùlọ níbi àwọn nǹkan tó ṣe pé yàtọ̀ alákòbí àmàléhe fìyàwómihe wàlẹ̀ ìlàtìhì àwọn nǹkan tó ṣe pé ó so papọ̀ mọ́ àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tí ń ṣe lọ́sàn-án rẹ̀ láàárọ̀ rẹ̀ lóru rẹ̀ a ní láti mọ̀ pé gbogbo wa a ní láti máa rántí ọlọ́wọ́n ọba nígbà tá a bá dìde àtìgbà tá a bá jòkó àtìgbà tá a dákẹ́ rọ́rọ́ àtìgbà tá a ń lọ tá a ń bọ̀ mùsùlùmí kọ̀ọ̀kan ó ní láti mọ̀ pé nínú tó ṣe pàtàkì fóun òun ni pé lílọ bíbọ̀ òun òun láti máa rántí ọlọ́run ọba níbẹ̀ ọ wọlé ni ọ jáde ni òun láti rántí ọlọ́run ọba pàápàá jùlọ níbi gbogbo nǹkan tí bá ń ṣe pátápátá ó ní láti máa ṣe fi ìtọ́ àtìlá níbi ìyọ́ níbi ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọba wọ́yẹ̀sítà amílùú fi máa ó sì ní láti mọ̀ pé gbogbo tóun bá ń ṣe pátápátá òun láti máa ṣe síbi ń tọ́yọ́ ọlọ́run ọba subahánahu wàtàhálà fàyàkùnù fìdálì kakólè nígbà tá a bá ti wá rí ọmọnìyàn tí ń ṣe àwọn nǹkan yìí bó ṣe yẹ kó ṣe yọ padà wá jẹ́ ẹni tó ṣe pé kí ni zakiranlirọ́bì ẹni tí ó máa rántí ọlọ́run ọba rẹ̀ nítorí pé kí ni fẹ́ ṣe nǹkan yẹn bọ́lọ̀ ń ṣe ni ó ṣe pàápàá jùlọ ń ṣe lọ́nà tí ó fi yọ ọlọ́run ọba ní inú yọ padà dẹni tó ṣe pé yọ máa jẹ́ni tí ń rántí ọlọ́run ọba rẹ̀ mustahin ambehe wahada tó jásí pọ́lọ́wọ́n ọba nìkan òun náà ní ọmọ padà máa wá wàràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lóhun nìkan yóò sì darí gbogbo àwọn àlámọ̀rí rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba. eléyìí lọ́gbọ̀rọ̀ jẹ́ àgbọ́yé ẹnìkọ̀ọ̀kan wa nípa pé a ní láti máa rántí ọlọ́run ní gbogbo àsìkò tá a bá wà ní gbogbo ògbà tá a bá ń bẹ a ní láti rí i pé a máa rántí ọlọ́run ọba subahánahu wọ́tàhálà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a nábì wa muhammad sọ pé masalul lẹ́dí yaskoro rọ́bà àpèjúwe ẹni tó ṣe pé kíni ti ń rántí ọlọ́wọ́n ọba rẹ̀ wàlẹ́dí ilá yaskoro àtẹni tó ṣe pé kò rántí ọlọ́wọ́n ọba rẹ̀ masalul hayi walmayi ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kíni ẹni tí ń bẹ láàyè àti ẹni tó jẹ́ òkú ẹni tí ń rántí ọlọ́run alààyè ni ẹni tí ọmọ rántí ọlọ́run òkú ni irú ẹni bẹ́ẹ̀ ìrántí ọlọ́run tá à ń sọ fún wa yìí ọkọ̀ jẹ́ èyí táwọn ẹ̀ka máa ń ṣe tí wọ́n pera wọn ní àzákérò àzákérò tí wọ́n máa wá dínrín èkè lágbo àwa mùsùlùmí níbi ìyàwó ni àbíbi ọmọ tí wọ́n ní afẹ́fẹ́ nìkan àzákérò ní irú ìrántí ọlọ́run báyìí kọ́ o ó sì kọjá èyí káwọn ẹ̀kan lọ kóra wọn jọ sínú mọ́ṣáláṣí kí wọ́n tẹ̀sọ̀ kankalẹ̀ kí wọ́n láwọn retí ẹnìkan kí wọ́n máa wá sàṣìkèrè kan irú ìrántí ọlọ́run eléyìí kọ́ là ń sọ ìrántí ọlọ́run ọba èyí tó muhammad sọlọ́láhu alẹ́ wọ̀sálà tó sì supapọ̀ mọ́ gbogbo ìṣesí tà ń ṣe pátápátá. ó nílẹ̀ nínú ẹgbàá tí àlè ìmáàmù muslim tí wọ́n gbà wá nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ananabi ya sọlọ́láhu alẹ́ wọ̀sálà wọ́n ní anabi wa muhammad kàánà yaskuru rabbahu fi kulli ahyani wọ́n là anabi máa ṣe kíni ìmọ̀ rántí ọlọ́run ọba níbi gbogbo òṣèṣì rẹ̀ ìyẹn ni pé anabiwa muhammad sallallahu alaihi wasallam láàyà dàcú zikira láàyè azawajalla fi hayi hali minal ahwad anabi tẹ̀rí yẹn kò fi ìgbà kan ìṣesí kan sílẹ̀ nínú àwọn ìṣesí tí ń lò nínú ìgbésí ayé láláì máa rántí ọlọ́run gbogbo ìṣesí tà nábì bá wà ó dìde ni ọ̀nà àrò ni ọ̀jáde ni ọ̀wọ́lé ni ńlọ mọ́ṣáláṣí ni ọ̀fẹ́ jáde mọ́ṣáláṣí ni ọ̀fẹ́ wọ tọ́lẹ̀tì ni ànábì àmọ́ àṣekínni a máa rántí ọlọ́run ọba ló fi jẹ́ sí pé ní fọláyọba aṣèrò ayé amẹ̀lẹ̀ mìíràn amẹ́l ẹ nírí ànábì kọfẹ́ ṣe kinní kan nínú àwọn iṣẹ́ tìyẹn máa ṣe nínú ìgbésí ayé yẹn bíi kọfẹ́ sùn ni ànábì ẹ rí i pé ọ̀ràn ti ọlọ́run bíi kọfẹ́ gun mọ́tò ni ànábì ọ̀ràn ti ọlọ́run bọ́yọ̀ fẹ́ gun nǹkan bọ́ fẹ́ gun ẹṣin ànábì ọ̀ràn ti ọlọ́run ọ fẹ́ sọ̀kalẹ̀ lérí ẹṣin ànábì ọ̀ràn ti ọlọ́run ọ fẹ́ gorí òkè kan ni ànábì ọ̀ràn ti ọlọ́run àwọn kan tó bá fẹ́ gorí òkè àbẹ́fẹ́ sọ̀kà látòkè àrà tí wọ́n fi rántí ọlọ́run ṣéwù ni wọ́n rántí eléyìí kìí ṣe inú ìmọ̀nà anábìwá muhammad sọ̀rọ̀lá àlùwọ̀sọ́là láàfin pé anábì ní gbogbo ti máa ń ṣe pátápátá kò lè bẹ̀rẹ̀ nǹkan yẹn àfi kó rí i pé òun rántí ọlọ́run ọba subahana wàtàhálà ló fi jásí pé ní afẹ́káwà mùsùlùmí kọ̀ọ̀kan náà ká máa rántí ọlọ́run ọba lérí ìṣesí wa èyí tá a bá ń ṣe ọlọ́run ọba yin àwọn tí ń ṣe pé rántí ọlọ́run ọba ọlọ́run ọba sọ náà lùkùrán kẹrin sóràtò àṣà asad ọlọ́run bá sọ pé wàdàkiri iná lọ́ha kẹfìrà ẹ ráwọn tí wọ́n ń rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ wàdàkirọ́t àtàwọn tí ń rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àádọ́lọ́hùnláhùn ọlọ́run pèsè àforíjì kalẹ̀ fún wọn a sì pèsè ẹ̀sán ńláńlá bàǹtàbàǹtà ọlọ́run ṣe kíni a pèsè rẹ̀ kalẹ̀ ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ń sọ nípa ìtumọ̀ àyà tí a kà kalẹ̀ fún wa yìí ó ní àlùmọ́rọ́ọ̀dù níta àgbàlérò nínú àdìsí nínú àyà yìí òun ni pé yẹsùkúrúnà láhàfi àdìbárí sọláwàd àwọn tí wọ́n rántí ọlọ́run ọba lẹ́yìn ìrún wọn tí wọ́n rántí ọlọ́run lẹ́yìn ẹ̀rí pé gbogbo wa náà nínú mọ́sálátà bá kírun tá a máa rántí ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé eléyìí náà àwọn èèyàn ti ṣe lọ́nà tọ́lọ́wọ́n ọba tí ò ní àfi sítà nẹ́bí òfin gbé kalẹ̀ bí ìgbà tó jẹ́ pé tó máa parí tán báyìí kálukú nu mọ́tíláṣí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n mọ pariwo papọ̀ eléyìí kálukú máa rántí ọlọ́run lẹ́yìn irun lọ́tọ̀ọ̀tọ̀ ni eléyìí ló ṣe déédéé sunna nabi wa muhammad sọlọ́lá àlùwọ̀sálà kìí ṣe pé àmọ́ wa pàápọ̀ àmọ́ rántí ọlọ́run papọ̀ eléyìí ẹ̀kọ́ rọ̀ sẹ́lẹ̀ abdullahi abbas ó ní wàgùdù wà wà àṣeyàn àwọn tọ́lọ́wọ́n bá ń sọnù àyà yìí làwọn ti ń rántí ọlọ́wọ́n ọba ní àárọ̀ àti nírọ̀lẹ́ ìyẹn ni pé àwọn ti ń ṣe zikiri tá nàbì ni a máa ṣe tá à ń pè ní askaru sọba àwọn ti máa ń ṣe láàárọ̀ àti àwọn ti ń ṣe askaru masa àwọn sikiri tá nàbì wí kalẹ̀ fún wa tó ní a máa ṣe nírọ̀lẹ́ ọlọ́run lọ́lọ́wọ́n bá ń wí báyìí yàtọ̀ sáwọn tó ṣe kí wọ́n máa ń ṣe láàzìmí lásìmí àárọ̀ lásìmí ọ̀sán èyí tó ṣe pé ṣé wọn ló gbé kalẹ̀ fún wa tí èsì pàǹ nẹ́bì ló gbé kalẹ̀ tó ṣe pé wọ́n wà á rún wọ́n hun wájú wọ́n hun wọ́n hun pọ̀ mọ́tẹ́yìn wọ́n da àwọn ìrántí ọlọ́run ọba èyí tànàbí fún wa wọ́n da àpapọ̀ mọ́ra wọn wọ́n tún fi tọwọ́ ara wọn kún eléyìí yàtọ̀ síbẹ̀ ànábì ọ̀bárò àwọn eléyìí wí kùránì ọ̀bárò àwọn eléyìí wí bákan náà abdullahi ọmọ abbas ó tún tẹ̀síwájú ó ní wọn fìlẹ̀ mọ̀dọ́ọ̀jì àwọn tó ṣe pé tán bá fẹ́ sùn wọn máa rántí ọlọ́run ọba wọn àwọn ò ní rántí ikú wọn ò ní rántí àyájọ́ wọn ò ní rántí ọ̀fọ̀ wọn ò ní rántí àwọn ẹ̀yà wọn ọlọ́run ọba ni wọ́n rántí lásìkò tí wọ́n ń bẹ lérí ibùsùn wọn wàkúlàmọ̀ sáìkọ́dọ̀ mínà òmíhì àwọn tó ṣe pé wọ́n máa rántí ọlọ́run ọba ń gbogbo àtàn bá jí látọjú oorun wọn àwọn ọlọ́run ọba ń báwí wàkúlàmọ̀ gádà wàrọ̀ ha gbogbo ìgbà tó ṣe pé wọ́n bá ń lọ wọ́n bá ń bọ̀ ní láti ilé wọn wọn ó ṣe kíni wọ́n máa rántí ọlọ́run àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ń báwí nínú àyà inú eléyìí jẹ́ ká mọ̀ pé ọjà mọ pàtàkì ìmọ̀ràn tí ọlọ́run ọba subahánahu wa ta'ala bákan náà àyà mi tún sọ fún wa nínú alukur'an kẹrim nípa bí ká máa rántí ọlọ́run ọba ká máa rántí rẹ̀ dáadáa ọlọ́run bá sọ báyìí nínú sọ́rọ́tù làárọ̀ fast two oh five pé wàhùkúrú rọ́bẹ̀ka fi nafsika ọlọ́run dájú kọ anabi wa muhammad ó ní anabi rántí ọlọ́run ọba rẹ nínú ẹ̀mí rẹ tadọ̀rọ̀ àn lẹ́ni tí ó mọ rábàbà lọ́dọ̀ níwájú ọlọ́run nígbà tí máa ń rántí ọlọ́run wọ́ọ̀kì fátán tí ó sì máa rántí ọlọ́run ọba ní jẹ́ẹ́jẹ́ wàdúnálẹ́jáhárí mínálẹ́kọ́ọ̀l láláì ní sẹni tí ó máa pariwo tó tó báwọn kan sì máa pariwo nu mọ́sálásí lónìí àwọn míì tiẹ̀ ní ìbàndí ìlú làwọn máa lù wọ́n làwọn fi ń yin ọlọ́run ọba báwọn kan sì máa ń pariwo báyìí ọlọ́run ní kànáàbí ọmọ pariwo máa fi rántí ọlọ́run ọba bílógodó wíwá àṣọl ẹ máa rántí ọlọ́run ọba láàárọ̀ àti níkíni àti lásìkò ìrọ̀lẹ́ wàhálà atakùn minalga firin alọ́ ní kíri ànábì má jẹ́ kan nú àwọn tí ó fọnú fọ́ra ajásí pé ní ẹni tí ọba wọn rántí ọlọ́run ọba lérí ìṣesí kọ̀ọ̀kan ó fẹ́ wọjà ni ó ń lọ ó ń bọ̀ ni ó ṣe kinní kan ni ajẹ́ pé nínú àwọn tí wọ́n ṣe kinní nínú àwọn tí wọ́n fọnú fọ́ra irú àwọn èèyàn báyìí torí ìdí eléyìí ẹni tó bá wò dáadáa tó bá wò súnà nàbì wa muhammad tó sì wò nànà anabi dáadáa tó bá ronú sí dáadáa yẹ́jìdù anna hunaka asikara lè sọ́ba ìwọlẹ́mọ́sá yóò rí pé àwọn àsìkiri kan bẹ̀ tánàbí kọ́ wa pé kàṣe láàárọ̀ tó yẹ kí mùsùlùmí kọ̀ọ̀kan ti máa ń wí ni ìdáàbòbò ń bẹ́ẹ̀ fún láàdá bẹ́ẹ̀ fún orí ń bẹ́ẹ̀ fún àwọn tí ò ro kàn nínú àwọn dáadáa ń bẹ́ẹ̀ fún ẹni tó bá ronú sí àwọn ìgbésí ayé ànábì yóò rí pé àwọn ìrántí kan bẹ tánàbí ni a máa ṣe láàárọ̀ ìrántí kan bẹ tó ní a máa ṣe ń rọ̀lẹ́ bákan náà a rí pé àwọn ìrántí kan bẹ tá ànábì sọlọ́lá àlùwọ̀sálà tó ní a máa ṣe nígbà tá a bá fẹ́ sùn nígbà tá a bá jí lẹ́yìn irun wa ká máa ṣe tá a bá fẹ́ jẹun èyí tó ní a máa ṣe tá a bá fẹ́ mu èyí tó ní a máa ṣe a fẹ́ gun nǹkan ọ̀gùn èyí tó ní a máa ṣe a wà nílé ká máa ṣe èyí tá a mọ̀ síta bá lọ nínú àjò a rí pé gbogbo àwọn nǹkan yìí ànábì sọ fún wa kọ́dà tá a bá wo dáadáa àsìkò àrùtánàbì ní a máa ṣe síkìrì tánàbì fẹ́ ká máa ṣe nígbà tí wọn bá ń bàjẹ́ lọ́wọ́ àbí tí wọn bá tí wọn bá ń dàrú tá à ń bẹ̀rù fún pé kankan fẹ́ ṣẹlẹ̀ èyí tá a máa ṣe ìyẹn fẹ́ lọ pàdé ọ̀tá ni àsìkárù tá a máa ṣe ìyẹn jẹ gbèsè ni ìyẹn fẹ́ kọ́lọ̀ ń bá yàn sán ànábì kọ́ wa láwọn àsìkárù tá a ṣe ànábì bá débi pé tíyẹn bá rí n tó dùn mọ́ yàn nínú àsìkárù tá a ṣe ànábì kọ́ wa síkìrì tá a máa ṣe ìrántí ọlọ́run tá a ṣe nígbà náà àbára ntọ́kàn wa kọ̀ síkìrì tá a máa ṣe nígbà náà ànábì kọ́ wa tóbi dédi gbogbo ń ànábì ń ṣe lọ́sàn-án ti ń ṣe lọ́rù ànábì kọ́ wa gbogbo ẹ̀ eléyìí jẹ́ ká máa mọ̀ pé ká ṣe síkìrì àwọn mùsùlùmí gangan ní síkìrì àtúnṣe báwọn kan máa ń pera wọn lórí síkìrì àwọn gangan ní al-dhikr àwa tá a bá ṣe bá ànábì ṣe ní ká ṣe ẹni pé a ti kànú àdìsí ilé ẹ̀ka pé ànábì máa rántí ọlọ́run bá níbi gbogbo òṣìṣẹ́ tí bá ń ṣe ni ó túmọ̀ sí pé ẹni tí máa ń jọ ànábì láàlù zikiri àtọ̀ sáwọn tó ṣe pé wọ́n lọ dá àwọn àṣìkiri kan tí wọ́n ṣe pé ọwọ́ ara wọn ni wọ́n fi ń ṣe wọ́n mọ̀ wọ́n á ṣe jáde mí kan wọ́n ó ṣe débi kí wọ́n máa pariwo ṣéwù wọn ni wọ́n máa pariwo ṣéwù wọn ni irú àwọn àsìkiri báyìí kọ́ la ń sọ bí ká ṣe irú ẹ̀ kọ́ là nẹ́bi kọ́ wa ẹ̀ẹ́rẹ́ àsìkiri tá à ń sọ fún wa yìí ó láwọn àǹfààní púpọ̀ ó sì láwọn oore èyí tí ń bẹ nínú rẹ̀ tó sì pé tí kálukú wa tá a bá mójútó àsìkiri kọ síkiri kọ kan tánàbí kọ wa tó ní a máa ṣe a rí i pé àwọn àǹfààní oríṣiríṣi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ nínú rẹ̀ èyí tó ṣe pé yóò máa jẹ́ kí ìgbàgbọ́ wa kọ́ máa wá lọ́tún lọ́tún sí ni ń bẹ nínú rẹ̀ èyí tó ṣe pé bàbá ti ń ṣe nínú àǹfààní tá a máa rí nínú àsìkiri ni pé tá a bá ti ń ṣe á tún rí i pé àsopọ̀ wa láàrin wa àtọ́lọ́wọ̀n ọba wa yóò máa dán sí i ṣé àmọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tọ́rántí ọlọ́run àtẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tọ́sẹ̀ pé ọ̀fọ̀lọ́pa ọ̀fọ̀lọ́pa àbí oògùn kan tó ṣe lọ́rántí lásìkò yẹn àbí sọ̀rọ̀ àkan tó ṣe lọ́rántí lásìkò yẹn ìyàtọ̀ ń bẹ láàrin irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni tó ṣe pé táwọn alábá ṣẹlẹ̀ sí tájálù bá ṣẹlẹ̀ sí ní tí ó náà ni àwọn síkìrì tá ànábì kọ́ wa ní òwújáde lẹ́nu ọbẹ̀ ẹ̀sìn kankan kò ní rántí ayé kò ní rántí àwọn ìyá wọn kò ní rántí ọbàtálá kò ní rántí sàgó ọlọ́run ní ọ̀ràn tí a rí pírú ẹni bẹ́ẹ̀ àsopọ̀ rẹ̀ láàrin ìràtọ́ ọlọ́run ọba yóò mọ̀ nínú àwọn àǹfààní èyí títún máa ń bẹ látara pa àǹsẹ̀sí kiri fún ọlọ́run ọba níbi gbogbo àwọn àǹsẹ̀sí wa yóò jẹ́ kí ẹrú ọmọ acknowledge àwọn àánú àti ìkẹ́ èyí tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún yóò dẹ̀ jẹ́ kí ẹrú kó lè máa dúpẹ́ lérí àwọn ìkẹ́ yìí àtàwọn dáadáa èyí tó sì pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún bákan náà yóò tún máa ṣe sábàbí fún ẹrú kọ̀ọ̀kan láti máa darí sọ́dọ̀ ọlọ́run ọba bákan náà kó tún lè máa gbé ara lé ọlọ́run ọba yàtọ̀ sẹ́ni tó yàtọ̀ sọ́lọ́run ọba bákan náà nínú síkìrì yìí nínú àwọn àǹfààní tí ọmọ ṣe fún wa ni pé yóò máa darí kálukú lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà yóò sì jáde máa sádọ̀ ọlọ́run ọba nígbà tá a bá rí ìṣòro àbá a bá rí àwọn wàhálà ìṣù kan àbá a rí aburú àwọn èèyàn kan tó sì kí wọ́n fẹ́ fi aburú kàn wá yóò olè pínípíní ọba subahánahu ni ọmọ lọ sáde kò ní sáde àwọn èèyàn nígbà táburú bá ṣẹlẹ̀ kò kankan àǹfààní tí máa fún yàn tí bàláwo bá dé tá a pè ládàáwò bíyàn bá jẹ́ni tí ń rántí ọlọ́run ọba nínú àwọn àǹfààní èyí tó ṣe pé kíni tí ọmọ ṣe fún un nìyẹn yóò jẹ́ kó lè lọ sádi ọlọ́run ọba subahánaho wọ́tahálà ẹ wá rí ọ̀rọ̀ àsìkiri tá à ń sọ fún wa tá a ní ká máa ṣe ní ọlọ́kan ọ̀jọ̀kan yìí tó ṣe pé alóríṣiríṣi ọ̀nà ni islam fi mú wa fún wa tá a bá wò nínú àwọn ìpele àsìkiri tó wà òun làsìkiri téèyàn máa ṣe láàárọ̀ a kà wa nínú àwọn àǹfààní tí ń bẹ nínú àwọn àsìkiri kọ̀ọ̀kan tó ṣe pé tá a bá ṣe àwọn náà rí i pé orin ní ń bẹ́ẹ̀ fún wa. ń bẹ orin rẹ̀ nínú ẹgbà wa tí alìmáàmù àfọwọ́ àbùdáwùd tí wọ́n gbà wá àti alìmáàmù tìrìmìsì tí wọ́n gbà wá anábìwá muhammad sọ náà rọ̀ rẹ̀ pé mẹ́rin abudin kò sínú ẹrú kan yẹ kó ló fi sọ báyìí tí kí wọ́n ń sọ jáde lẹ́nu láàárọ̀ kùtùkùtù ní gbogbo ọjọ́ ọjọ́ mọ́tọ́ wàmàsáyé kúlẹ̀ láyìlá ń sì ń sọ ní gbogbo ìrọ̀lẹ́ alẹ́ ọjọ́ kọ̀ọ̀kan ń sọ gbólóhùn ìpè kínní bisimilahi lẹ́dí láyàdúró màásìmìhì ṣẹ́yìhùn fílẹ̀ àrdì wàlàfi sàmáì wọ́wọ́ sẹ́mi ọláàlìm tọ́ba wí gbólóhùn yìí sàlàsàmùràt lẹ́ẹ̀mẹ́ta tọ́ba wí lámùyàdúró ṣẹ́yìhùn anabiwa muhammad sallallahu alaihi ó láǹfààní tí gbólóhùn yìí ó bí fún ni pé nǹkan kan nínú tí ń máa fọwọ́ kàn yẹn láburú kò ní sekínì kò ní kónira bá irú ẹni bẹ́ẹ̀ eléyìí jẹ́ kan nínú àwọn àṣekèrè èyí tó ṣe pé a fẹ́ kọ̀ àṣírà wa létí nínú àwọn àṣekèrè tó tún yẹ ká máa ṣe láàárọ̀ àbí nírọ̀lẹ́ tó ṣe pé ó lóore ju àwọn èyí táwọn kan ṣe lọ tí wọ́n dálẹ̀ tó ṣe pé èyàn ò lè ṣe láìsí kí èyàn gbọ́wọ́ èyàn ò lè ṣe láìsí pé èyàn lọ bá àwọn àwọn àwọn èso àfà kan kó tó di kí wọ́n fún yàn pé kí èyàn máa ṣe eléyìí ò nídìí kọ́ lọ bá bàkà kó tó gbọ́wọ́ o ànábì ló fún ọ láti nǹkan bíi ọgọ́rùn-ún ọdún mẹ́rìnlá sẹ́yìn ló ti ní ọmọ ṣe léyìí nínú àwọn àsìkiri tá nàbì ni a máa ṣe láàárọ̀ tá a máa fi gbà ládàá òun lẹ́la àsìkiri kan tá à ń pè ní kíni sayidul istigifar olórí gbogbo àwọn àsìkiri tí yẹn máa fi ń wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba anábì ní asọ̀rọ̀lá àlùwọ̀sálà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kẹ́rù ọmọ sọ pé allahumma anta rabbi la ilaha illa anta kọlakitani وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه, وأبوه لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أنا بني بلوي أني تبصى أروح lọ́sàn-án ẹni tó bá sọ tó sì nígbàgbọ́ pẹ̀lú gbogbo ohun tí ń sọ yìí tó má mọ̀ dájú pẹ̀lú rẹ̀ famẹ́rẹ̀ tàmí ìyáwó mi tó wá kú lọ́sàn-án ọjọ́ náà ó wí láàárọ̀ ọwọ́ akókó tó di ìrọ̀lẹ́ kọ́bùlà àyùmù ha tó wá kókó tó di pé ìrọ̀lẹ́ tó fọwọ́ mi ní àlèlìjánà irú ẹni bẹ́ẹ̀ ìkànnú àwọn ọmọ àlèjánà ní ọ̀jẹ́ o tá tún wá rí ẹnìkan tó tún wí gbólóhùn yìí náà síwájú kó tó di pé ilẹ̀ ló wí nírọ̀lẹ́ síwájú kó tó di pé ilẹ̀ mọ́ tó bá tún lọ wí gbólóhùn yìí jáde irú ẹni bẹ́ẹ̀ tó bá máa tó bá kú kó tó di pé ilẹ̀ ẹjọ́ kejì mọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ kan nínú àwọn kẹ́ni nínú àwọn ọmọ àlìjánná ni eléyìí náà jẹ́ kan nínú àwọn àǹfààní èyí tí ń bẹ látara bí ká máa ṣe àsìkiri fún ọlọ́run ọba nínú àwọn àǹfààní èyí tó ṣe pé àtún máa rí látara ká máa ṣàṣìkiri láàárọ̀ òun ni pé ànábì ní àmì àkáyà tá a kùrì sí ó ní ìdáàbòbò ńláńlá ni fún wa tá a mọ̀ sí aláhùn láhìláhìláhùn àti kálukú wa mọ̀ yẹn anabi ní a máa kà á nínú ẹ̀ náà ni ó ní a máa ka kúlù wọ̀lọ́ọ̀ mẹ́ta kúlù àwọn òzòbìrà bìlì falak mẹ́ta kúlù àwọn òzòbìrà bìlì nas mẹ́ta anabi ní gbogbo ẹni tó bá wí gbólóhùn yìí tó bá wí híínà tó sibẹ̀ nígbà tó jí wà híínà tó mùsì àtìgbà tó dìrọ̀lẹ́ tó wí tẹkifí kẹ́mi ń kò àwọn tó owó yóò dáàbò bò yóò tó ọkọ mi gbogbo nǹkan táwọn èèyàn máa ń wá gbogbo nǹkan tí máa ń já burú fún yàn yóò ṣe kíni yóò tó ọ kúrò níbẹ̀ eléyìí túmọ̀ sí pé èmi àti yín a nídìí láti gbájúmọ́ àwọn intan nabi wa muhammad sallallahu alaihi wasallam èyí tó ṣe wí kíni tí ó ṣe àlàyé rẹ̀ fún wa yìí. nínú àwọn àṣekèrè tó tún yẹ kí a tún máa ṣe tá a tún fẹ́ mú díẹ̀ wá fúnra wa níbẹ̀ òun náà ni èyí tá a máa wí nígbà tá a bá fẹ́ sùn. orinlẹ̀ nínú ẹgbàá wa àfáà wa buhari nínú àdìs anabi wa muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe báyìí káàna nabi yo ìdá arọ́dà àyànnàm النبي أما fẹ́ sùn anabi a máa sọ gbólóhùn pé kíni bisimikalahuma amutu wa haya pẹ̀lú orúkọ rẹ ọlọ́run ọba ni mo fi fẹ́ sùn báyìí wà á haya pẹ̀lú orúkọ rẹ náà ní sì fi jí bákan náà tánàbí bá jí látọjú oorun a gbólóhùn wípé kíni alihamdulilahi lẹ́dí àhayana bàdàmà àmàtánà wà ilẹ̀ hinnu ṣòro fún ọlọ́run ọba ọba tó ṣe bẹ́kẹ́ni tó tó jí wa lẹ́yìn ìgbà tó ti pa wá tẹ́lẹ̀ tó sì jẹ́ pé kí ni ọ̀dọ̀ ọlọ́run ọba yìí ọ̀dọ̀ rẹ̀ náà ni ẹnìkọ̀ọ̀kan wa láàpadà sí. eléyìí náà jẹ́ kan nínú àwọn zikiri tí a fẹ́ dárúkọ fún wa tá a fẹ́ ká mójútó wọ́n pọ̀ jù báyìí lọ gan tó ṣe pé kí ni tó yẹ kí a dárúkọ fún wa nínú àwọn nǹkan tá a tó fẹ́ ké ká mójútó òun ní àsìkiri tá a máa ṣe nígbà tí a bá rí i pé alálàá burúkú àwa rí i tó dùn mọ́ wa alálàlà burúkú arí ntọ́sí bẹ́kẹ́ni ntọ́bà wa nínú jẹ́ àbá alálà tó dáa arí ntọ́sí bẹ́kẹ́ni ntọ́dọ̀mọ́ wa nínú nínú zikiri èyí tá wa muhammad sallallahu alaihi wa sallam tọ́fẹ́ ká máa ṣe nígbà náà ó nílẹ̀ nínú sọ́yìn bukhari àti muslim ani abisalama salama nínú ẹgbà wa tí abi salama gbà wá kọ́ọ̀là ó sọ báyìí pé lakọ̀dí kúntùn àárọ̀ rú ya ó lóun máa ń lá àwọn aláborúkú kan fọ́tùmùrí dùn ní yóò wá kọ́ ààrẹ báwọn aláborúkú yìí lòun máa wá lá ata sẹ̀mìtò abà kọ̀tàdà tí tóun fi wá gbọ́ tí àbó kọ̀tàdà sọ báyìí pé yẹkóòlù wà á nẹkún tó la harọ róya tó mo rédò ni ó lóun ò kí ń se kínni ó lóun ò kí ń òun ò kí ń rí àwọn àlá tó ṣe pé tóun bá la tó jẹ burúkú tí wàá kọ́ àrẹ báwọn tí ó kọ́ àìsàn báwọn nígbà tó ṣe pé òun ti gbọ́ tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó ti sọ fún wa pé yẹkóòlù arúhóya alhassan aminallah anabi ní gbogbo àlá tó bá da ọ̀dọ́ ọlọ́run ló ti wá o fàyídà àrọ àádókùn máa yóò hìbò ẹnikẹ́ni tó bá wá lálàá tó bá dáa tó bá dùn mọ́ nínú fàlà yóò hàdì sóbì ìlà máa yóò hìb kò gbọ́dọ̀ sọ àláyẹ̀fẹ́ nìkankan àyàfẹ́ tó nífẹ̀ẹ́ sí bí ìyàwó rẹ̀ bí ọmọ rẹ̀ bí alásùnmọ́ rẹ̀ tọ́jọ́ rẹ̀ rẹ̀ kọ́sọ pé mo mọ̀ lójú oorun pé mo kọ́lé mo mọ̀ pé mo lọ́mọ́ka mo mọ̀ pé àárẹ̀ ti ń se mímọ̀ lọ kọ́sọ fún tọ́jú olólùfẹ́ rẹ̀ báyìí kọ́mọ́sọ rẹ̀ o torí inú ọ̀tọ́ rẹ̀ dòse bákan náà wàá ìlà àárọ̀ àmọ́ yàkọ̀rọ̀ tíyẹn bá wá lálà tó bá wá rí tí ò tí ó dùn mọ́ nínú lójú àlá tó lálà apá burúkú ṣẹlẹ̀ sóhun fọlìyàtà awùwàdìbìláhìmí sọ́rí ha kọ́yà wá sọ kọ́yà lọ sọ́dọ̀ ọlọ́run ọba kọ́mọ̀sádì ògèdè o kọ́mọ̀sádì ọ̀fọ̀ o kọ́mọ̀ lọ sádẹ àwọn àfẹ́sù kan o kọ́mọ̀ lọ bá wọn lé kọ́mọ̀ òun lálà burúkú o ìyẹn lọ ni má lọ síbẹ̀ rárá bó ṣe lè kọ́ ọmọ ìyá mi irú ẹni bẹ́ẹ̀ tó bá ti lálà burúkú báyìí fọlì yàtọ̀ awọ́dùbìlá kọ́yà sáde ọlọ́run ọba mi ń sáré ha níbi àbúrú tó ṣe yìí kọ́ sọ pé awọ́dùbìlá mi ń rárì mà àárọ̀ mi ń sáré mà àárọ̀ ọlọ́run ọba mo sáde ọkọ̀ níbi àbúrú tí mo rí wọ́n sáré ṣetán kó tó sáde ọlọ́run ọba níbi àbúrú èṣù tó bá ti wá sọ pé awọ́dùbìlá mi ń ṣetán rọ̀jìm tó bá ti wí lákọ̀ọ́kọ́ kó ṣe kíni kó ṣe bí ẹni tutọ́ sẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ báyìí kó tún wí lẹ́lẹ́kejì kó tún sí bí ẹni tó gbé òsì rẹ̀ kó sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá ti wá di láàárọ̀ tilẹ̀ bá mọ́ wàláyò hadithobiha kò gbọ́dọ̀ sọ kíni kò gbọ́dọ̀ sọ aláyì fún ẹnìkankan kò sì lè kọ́ mọ nínú àwọn tó sì kíni tí wọ́n jẹ́ alásùnmọ́ rẹ̀ kò gbọ́dọ̀ sọ fún wọn kọ́mọ sọ fún yàwó kọ́mọ sọ fún ọmọ ànábì ní tí ọba sọ báyìí fa iná àlá àtàdúrò àwò irú aláyè ò ní kó nira bá aláyè ò ní sẹ́ni kankan ló fi jẹ́ sí pé ní kò sẹ́ni tí èèlà là burúkú gbogbo àlà máa ń la àti bàbá tó ní kí ẹ máa gbá la yín bọ̀ wá náà wọ́n bá yín ti ń sọ ìṣòro yín ó dìdẹ̀kùn òun náà máa lálà burúkú nínú tí sábà wọn ṣẹlẹ̀ sí gbogbo ọmọ ni àwọn sọ ábà ni wọ́n sọ páwọn lálà boroko yìí bó o ní tí ó sì wá jẹ́ bàbá tó ní ọmọ ọbọ̀ wá gan òun náà ẹsẹ̀ lálà pégún léwùn lójú oorun ni tí ò tí mọ̀ bí tí ó gbọ́rọ̀ rẹ̀ gbà wọ́n ní ọmọ ọbọ̀ wá ẹ má lọ bẹ́ẹ̀ nìkan kan tẹ ẹ bá ti lálà boroko ní tẹ́ ẹ sì lélẹ́yìí ẹ sọ pé àwọn òbí láì mìíràn ṣe ìtọ́ ní rọ́jìm lẹ́ẹ̀mẹ́ta kẹ́ẹ̀dẹ̀ sí bí ẹni tí tọ́sẹ̀ gbé òsì báyìí lẹ́ẹ̀mẹ́kíni ẹni tí ọba nínú àwọn àṣekèrè tá a tún fẹ́ ká ṣe bákan náà òun náà ni àṣekèrè tí yẹn máa ṣe tí yẹn bá fẹ́ jáde nù lé ọ̀fẹ́ lọ bí sẹ́ni ọ̀fẹ́ lọ ṣe nǹkan kan ni òun wá dáadáa kan lọ ni àṣekèrè tó lè máa ṣe tó fi wà nínú dáàbòbò ọlọ́run ọba anabi sọlá ní gbogbo ẹni tó bá jáde kóònù lé rẹ̀ tó fàkọ́ọ̀là ó wá sọ pé bisimilah tawakalitu alọ́láì lórúkọ ọlọ́run ọba ìdí ọlọ́run ọba ni mo gbára lé láhàúlá wà láàkúwà ìlà abirùlá gbogbo ẹni tó bá wí gbólóhùn yìí lẹ́ẹ̀kan ṣoṣo péré nígbà tó bá fẹ́ jáde ọlọ́run ní àwọn mọ̀láìkà sọ fún pé òdì ìta wọ́n ti fọ̀nà mọ́ òní sọnù irú ẹni bí òní mísì ọ̀nà wà kò fi ìta gbogbo ohun tó lè máa jẹ́ bànújẹ́ fún ọ láyé wọ́n dáàbò wọ́kò mẹ́ẹ̀ wà òkè ìta bákan náà wọ́n sọ ọkọ̀ níbi gbogbo aburú tí máa ṣẹlẹ̀ síyẹn àwọn oní one chance wọn ò ní gbé ọ látara pé o ti fi gbólóhùn yìí ẹ rí pé léyìí lóore ju ká pọ̀fọ̀ lọ ní ọba tó pọ̀fọ̀ láàrin wákàtí mẹ́ta ọ máa wí o lè má wí mi tán gbà mí ẹ kọ wá wí eléyìí láàrin ìṣẹ́jú kan tó bá rìn lọ tó bá rántí o wí ká lọ fẹ́ jáde nínú ilé lọ ti rí o bá ti wí o ti wà nú àbọ̀ ọlọ́wọ̀n ọba ànábìnrin ẹni tó bá sarú eléyìí àwọn èso wọn ó ṣe kíni wọn ó jìnà sí ẹni bẹ́ẹ̀ wọn ó sálọ fún ẹni bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ti fi ìsọ ọlọ́wọ̀n ọba àbọ̀ ọlọ́wọ̀n ti fi dira rẹ̀ a rí pélé yìí lára àwọn síkìrì tí ọyẹ ká máa ṣe ni síkìrì wá pọ̀ èyí tí yẹn máa fi ń wọjà ànábì kọ́ wa ó ní a máa ṣe èyí tí yẹn fi ń ṣe gbèsàgbèsè ànábì ní a máa ṣe èyí tí yẹn máa fi ń lọ fi ń pàdé ọ̀tá yẹn ànábì kọ́ wa ní síkìrì tá a bí yẹn bá ń bí ń lọ́wọ́ èyí tí yẹn máa fi ń rọ ìbínú ànábì kọ́ wa ní síkìrì tá máa ṣe bí ara bá ń sán èyí tí yẹn máa fi ń bẹ lọ́wọ́ ba lásìkò yẹn ànábì kọ́ ẹni tá a máa ṣe tójú ni tá a máa ṣe bó ṣe kọ́ wa lọ ní lóríṣiríṣi kọ́lá yìí tá a fi tilẹ̀kùn nu tí olè òní ráyè sí láyéláyé ànábì kọ́ wa ó ní ẹsẹ̀ bisimilayi tẹ́bá ti fẹ́ tilẹ̀kùn yín láyéláyé àlìjẹ́nu kan ò lè sí olè kan ò lè sí bákan náà wọ́tọ̀ ń bẹ̀rù kún wọn sàṣì ọ tó bá ti wí àwọn àsìkiri àárọ̀ yìí àti ìrọ̀lẹ́ yìí tó bá ti wí lọ́wọ́ nù citadel ìwé òde sọ mùsùlùmí lọ́ọ́ kà á wọ́n á rí i pé gbogbo àwọn àsìkiri tá a máa ṣe ń bẹ nínú rẹ̀ kọ́lọ́mọsá sèmi àti ìlẹ́ni rẹ̀ kọ́lọ́mọsá gbàdúrà wa kọ́tọ̀ wa sọ́nà sọlọ́lá wa nàbí yìí náà muhammadu wa alayhi wa sallam adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn náà fi ẹ̀mí ìmoore hàn sí fadilatu sheikh abu musa ibrahim bin saleh ọ̀gá níjà àbẹ̀ lọ́wọ́n bá kí mọ́ṣá jẹ́ kí wọ́n pẹ́ fún wa jù báyìí lọ ìmọ̀lẹ̀ yín tí ọlọ́wọ́n bá ti ń kọ́ dára kó máa tàn àbẹ̀ lọ́wọ́n bá kó máa jẹ́ owó wọn kù láéláé ẹ ti ń wí dáadáa lẹ́ni àìní wí mọ́ tó bá dọ̀la ọlọ́wọ́n bá kó máa fi ṣàdánwò fún yín gbẹ̀n tó bá bá yín ṣàmì náà bá kí mọ́ṣá ṣe a ti gbọ́ yìí eléyìí tí ó sì sí nǹkan tí ó pamọ́ ń bẹ̀ ẹ jẹ́ kí a súnmọ́ àwọn àfáà súnnà tí wọ́n mọ̀ kọ́ wa láwọn nǹkan yìí díẹ̀ díẹ̀ eléyìí la fi ní dolórí bú lọ́dọ̀ ọlọ́run ọba tó bá di ọjọ́ gbẹ̀ǹde alkiyama bákan náà àwọn àdìkìrì yìí ká máa gbìyànjú ká máa kọ́ àwọn ọmọ wa lọ́lọ́kan òjọ̀ kan díẹ̀ díẹ̀ ká máa wí sí wọn lẹ́nu ẹ a tún fi àsìkò yìí sọ fún wa pé àwọn fàdílà tó ṣe wọ́n ní ní tí wọ́n kọ onítìrà tí wọ́n kọ lórí eléyìí léyìí tí wọ́n fẹ́ kí ẹ àwa tí a bá láǹfààní àti gẹ̀ẹ́tì ká gẹ̀ẹ́tì ìdá máa fi máa rántí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ní ìbámu sísun súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam bóyá ní ìbéèrè kan àbí kejì ẹ já pé ojú òpó wọn zero eight zero five five three two zero five seven six lẹ́ẹ̀kan sí zero eight zero five five three two zero five seven six àwọn tó lọ́wọ́n bá ń lò ń sábà bí tètò yìí fi ń jẹun ọlọ́wọ́n bá mọ́ṣábà dúró tiwọn mọ́ṣábà gbàdúrà wọn láti tó bẹ̀rẹ̀ musodik bon zakaria bon saad ni ẹni tó ń darí ètò àtúmọ̀ pàdé ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run asalaamualeykum wa rahmatulahi wa barakatu.